Jésù orúkọ Jésù orúkọ ńlá Jésù Ọlọ́run a yìn ọ́ lẹ́ẹ̀kan sí fún ọ̀fẹ́ a gbé ọ̀gá fún àánú látàrí gbà lọ́wọ́ rẹ̀ a yìn ológo fún orúkọ rẹ̀ bàbá ẹ̀gbọ́n Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ wa wọ́n tún pọ̀ nígbà tágbára wọ́n láyìn lógo fún iṣẹ́ rẹ bàbá wọ́n láyìn lógo lórí ayé wa sẹ́ wọ́n láfi gbogbo ògo ìfún àti ọlá yìí àti ìyìn yìí ẹnìmọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa kábíyèsí wọ́n tó lágbára lórí gbogbo wọ́n tó ní agbára lórí gbogbo láyìn lógo fún iṣẹ́ rẹ Ayologo Funeware. Father, we thank you, Lord, for your words. We thank you, Lord, for your beauty. We thank you, Lord, for your grace. Agbe ọ̀gá fáǹfààní ńlá tó fún wa. Ẹgbẹ́ fún orí gbogbo, orí ọjọ́ gbogbo, orí ìgbà gbogbo. We thank you, Lord. We lift our voice before thee. That it be that exalted in the name of Jesus. Ọlọ́run àyàn ẹni mọ̀ Ísírẹ́lì gbọ́ ọpẹ́ wa ní àṣálẹ́ àárọ̀ yìí adútọ̀ ìwọ ọlọ́run wa olúwa bá wa pàdé náwó agbára ńlá járe o manifest your power fi agbára rẹ hàn jẹ́ kí orúkọ rẹ kó di gbígbéga bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa tó lùgbàlà wa àmín àmín àmín lórúkọ Jésù ọwọ́ lọ́run bẹ́ẹ̀ kó bẹ̀ sí gbé Jésù gaṣẹ́ gbẹ́kùn yin ọlọ́run yìí fún oore gbogbo fún oore ọ̀fẹ́ èyí tá a fi fún ọ fún àǹfààní ńlá tó rí gbàṣẹ́ gbẹ́kùn ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí I want us to begin to thank the Lord and bless the Lord mo fẹ́ kó yin Jésù mo fẹ́ kó gbé ọlọ́run ga lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kó yin fún iṣẹ́ rẹ̀ nínú ayé rẹ̀ mẹ́kọ̀ọ́ yìn fún ọ̀rọ̀ rẹ̀ lórí iṣẹ́ rẹ sẹ́ I want us to begin to thank him gbẹ́ka yin ọlọ́run yìí Jésù ṣú wọ́n tó pọ̀ ní pàtàgbára Jésù ṣú wọ́n tó pọ̀ ní pàtàgbára Jésù ṣú wọ́n tó pọ̀ ní pàtàgbára ọba tó pọ̀ ní pàtàgbára yìn ọ́. Somebody thank the Lord right now. Let's appreciate the King. for the grace of, of Him for us. For your faith, rẹ̀ no ayé wa I want us to begin to exalt Him. Mo fẹ́ ká ga. Mo fẹ́ rẹ̀. Somebody lift your voice and appreciate Him and give that thanks to Him. What a mighty God that we serve. What a mighty God that we worship. Let's lift our voice in praise to Him. Let's exalt him. Let's magnify him. We thank you, Lord. Olúwa for ọ́ fún oore rẹ Somebody give God the praise. Kéèyàn ká kó yìn. Exalt Jesus wherever you are. Thank him for other privilege. Eka ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní Thank him for the privilege that you have received to call on him. Eka ká dúpẹ́ fún àǹfààní láti Lord, we worship you. Ọlọ́run a gbé ọ o. Lord, we exhort you. Lord, we bless you. Olúwa yìn ọ́ fún orí gbogbo for your blessing in our life. Fún ọ̀rọ̀ rẹ sẹ́. Let's thank him. Let's glorify the Lord. Let's bless his name. Let's thank him. Let's appreciate him. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí olúwo ṣeun fún oore ńlá oore rẹ lórí mi lord i thank you for your grace in my life for your love in my life for your love in my home for your love in the life of my children exalt him magnify him gbé ọlọ́run gaṣẹ́ ìyìn fún àǹfààní láti orí gbà thank him for everything. Thank Him for His love. Thank Him for His grace. Thank Him for His mercy. Gbé fún orí rẹ̀. Thank Him for everything. Olúwa o ṣé fún orí rẹ̀ lórí mi. Olúwa o ṣé fún ọ̀rọ̀ rẹ̀ lórí mi. Olùgbà ló máa ṣe. Olùgbà ló máa ṣe. Olùgbàlà Ọlọ́run yìí. Ẹni máa ń Ísírẹ́lì mo yàn ẹnumọ Ísírẹ́lì mo gbé ọ̀gá somebody exhort him gbé Ọlọ́run ga láàárọ̀ yìí lift your voice in praise to him yìnyín fún orí ọ̀fẹ́ thank him for his word dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ thank him for his word dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ thank him for his grace dúpẹ́ fún àánú rẹ̀ thank him for the strength of him ẹ ká dúpẹ́ fún agbára rẹ̀ lórí ayé wa. Thank you, Lord. Lord, I worship you. Olúwa mo yìn ọ́. Wọ́n tó pọ̀ ní bàtàgbára. Wọ́n la fi gbogbo ògo yìí fún. Ẹni mọ Ísírẹ́lì gba ọpẹ́ mi. Olúwa gbà yìí. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ kó yìn Jésù ṣé o. Ọlọ́run ìfẹ́ mo yìn ọ́. Abániṣe òde ọ̀run ó mà ṣe. Akóniyọ́ ó mà ṣe o ṣe lórí ilé mi o ṣe lórí ọmọ mi ní gbogbo ọ̀nà o mà ṣe é mo mú ọpẹ́ mi wá fún ọ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ ọlọ́run mo yìn ọ́ fún gbogbo Lord I worship you for your grace dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá èyí tá níwájú rẹ̀ ẹ dúpẹ́ fún àánú èyí tó fi gbà wá ó wá gbá tó fi kó ayé wa ọba tó mú wa jáde inú òpó ẹrú láyé ọba tí òjòjú ó tì wá thank him for that love ẹ ká dúpẹ́ fún orí ńlá yẹn olóòṣù olóòṣù olóòṣù olúwamúyọ olúwamúgbé ọ̀gá olúwamúfi ògo fọ̀ wọ́n tó tó bẹ́ẹ̀ ìwọ ni mo yìn lọ́wọ́lọ́wọ́ báyìí just thank him ẹni tó tó bẹ̀ tó tó gbé ga jésù ṣó ẹmọ israẹli ò mà ṣe o ṣó bàbá o ṣé bàbá bàbá ìgbàlà ò mà ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí olúwo ṣeun Lord I glorify your name Lord I honour you dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ thank him thank him Exhort him. Thank you, Holy Spirit. Nígbàlọ́wọ́ ọlọ́run ọlọ́run mà ṣeun. Jésù ṣe mo yàn ọ́ bàbá. Somebody thank him, bless the Lord. Dúpẹ́lọ́wọ́ rẹ̀. Olùgbà ló mà ṣe. Olùgbà ló mà ṣe o. Thank him, thank him. Ọba tí òjòjú ti ọ. Olóòṣù olóòṣù. Ẹlẹ́mọ̀ Ísírẹ́lì òṣù. Ẹlẹ́mọ̀ Ísírẹ́lì òṣù. Ẹlẹ́mọ̀ Ísírẹ́lì òṣù. Olùgbà ló ṣe. Jésus o Jésù ṣé o Jésù ṣé o mo yàn ọ́ mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá bàbá ó mà ṣe gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa thank him for the mercy of him that you will receive this morning It's our a ó rí doing. níwájú rẹ̀ bẹ́ẹ̀ ká dúpẹ́ fún àánú ẹ ká dúpẹ́ fún àánú tá a máa rí gbà ọlọ́run ìfẹ́ àwa yìn o ọlọ́run ìfẹ́ o àwa júbà rẹ ọlọ́run ìfẹ́ àwa yìn ọ́. rich of blessing. Can you please just say amen? Somebody is say it's not working. Can do some shouts of blessing? Can you hear me? Hallelujah. Can those on showers of blessing hear me? Hallelujah. Praise the Lord. Let me see. Okay, I think it's working. Um, can you just say amen? say you can hear me. Can you say you can hear me? If you can hear me on that, that app, can you say you can hear me? It's working. It's working. Charles, of blessing is working. I, I, I can hear people there. Thank you. Hallelujah. Praise the Lord. It's working. Hallelujah. Okay. Thank you. Ọlọ́run ìfẹ́ àwa yìnyọ́ o Ọlọ́run ìfẹ́ o àwa yìnyín gbà ló ní gbogbo ọ̀rọ̀ tó kẹ́yìn ohun gbogbo. Thank it determines everything. Lift your voice and thank Him. Thank Him that you have this God on your side. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé o ní Ọlọ́run ní ní ní ní ọ̀dọ̀ rẹ. Thank Him, lift your voice, bless Him. O ṣé o torí pé o jẹ́ agbára fún mi. Jésù ṣàjẹyanu fún mi lọ́nà kọ́nà. Àpè Jésù lábá. rejoice and exalt this one that is worthy. ẹ ká yin bàbá yìí tó pọ̀ láti nípa àti agbára. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù ṣeun lórí ayé mi o father i lift my voice before you ọlọ́run mo gbé ọ̀gá láàárọ̀ yìí father i thank you this morning ọlọ́run mo yìn ọ́ fún àánú rẹ lord i bless your name mo gbé ọ̀gá fún ohun tó ń ṣe thank you lord for what you are doing i bless your name o god Munyo, Lord I glorify your name thank you Jesus that because you are faithful and righteous Munyo, to thank you for all in all thank you for the blessing thank you Lord Jesus I want you to begin to thank the Lord right now mo fẹ́ kó gbé bless his holy name gbé orúkọ rẹ̀ ga thank him ẹ jẹ́ ká yìn ín jésù ṣó gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wá jẹ́ ká sọ fún ọlọ́run ọlọ́run gbogbo tí n bá ti ṣẹ̀ sí ọ olúwa dáríjì mí jẹ́ àánú gbà bàbá let your mercy locate my life àánú rẹ kó wá mi rí o olóṣàánú fún àwọn tó ṣàánú fún olúwa ṣàánú fún mi bẹ́ẹ̀ bèrè fún àánú yẹn láàárọ̀ yìí olúwa ṣàánú fún mi ọlọ́run ò ṣeé mú kò ṣeé bájà kò ṣeé bínú sí gbèrè fún àánú kó ṣàánú fún ọ ni you can't fight him you can't reject him you can't send him off out of your life ẹ ká pe orúkọ jésù kó wá ṣàánú fún ọ ni olúwa ṣàánú fún mi ṣàánú fún mi kó ṣe tèmi ẹ ká béèrè fún àánú mo ní ọlọ́run ò ṣeé bínú sí kò ṣeé bàjà ó ju èèyàn lọ ẹ pe orúkọ jésù kó ṣàánú fún ayé rẹ ni ẹ orúkọ jésù bí tẹ wà sẹ́ yẹ ká béèrè fún àánú lọ́wọ́ ọlọ́run olúwa ṣàánú fún mi wáyé mi rí àánú gbà lónìí ìwọ ṣẹ́ mi gba àánú bẹ́ẹ̀ kó o fún àánú ńlá yìí I want to begin to ask God for his mercy olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún ayé mi olúwa ṣàánú fún ìrìn àjò mi kí n má bàa mófo ń bẹ̀ olúwa ṣàánú fún ayé mi sẹ́ ọlọ́run mo béèrè fún àánú rẹ̀ ask for your mercy o God olúwa fàánú ṣàánú fún mi olúwa ṣàánú fún ẹni tó ṣàánú fún inú àwọn tó ṣàánú fún olúwa kà mí mọ́ wọn count me worthy o God among those that you have mercy upon olúwa ṣàánú fún ìrìn àjò mi láyé ọlọ́run lanu kó gbàdúrà ó dá kí ayé rẹ kó ràánú gbànú ọdún yìí ni ẹ pe orúkọ Jésù mi tẹ wá sẹ́ olúwa ṣàánú fún ayé mi have mercy on me ìwọ ìrìn àjò mi yìí bóyá rí àánú gbà ayé ọmọ mi yìí yóò gba àánú sẹ́ bẹ́ẹ̀ kò àánú ọlọ́run yìí olúwa ṣàánú fún mi ẹ orúkọ jésù remember he let that mercy o lord be upon us jẹ́ kí àánú rẹ kó wà lórí wa jẹ́ kí àánú rẹ kó kó kó kó kó kó kó kó wọlé wa kí àánú àti orí rẹ kó jọba ayé mi mercy of God. béèrè fún àánú ọlọ́run ní ìrìn àjò rẹ sẹ́ ojú ò gbúdọ̀ tún tì ọ́ ayé ò gbúdọ̀ tún yọ ọ́ o ẹ pe orúkọ jésù tí ẹ ò gbúdọ̀ tún gbé ẹ pe orúkọ jésù sẹ́ ayé ẹni ò gbúdọ̀ ṣiṣẹ́ dànù ó yá ó yá ó yá ó yá olúwa ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ṣàánú fún ayé àwọn ọmọ mi ṣàánú lórí iṣẹ́ mi ṣàánú lórí ìrìn àjò mi ṣàánú lórí ìdáwọ́lé mi tell him to have mercy upon your life ẹ ká béèrè fún àánú ńlá àánú ọlọ́run máa bọ̀ wá nínú àdúrà yìí lórí ẹ̀bẹ̀ mi o lórí èròǹgbà mi fún rere in twenty twenty one ṣàánú fún mi kó fún mi ní ọ̀nà àbáyọ ṣàánú fún mi kó gbórí mi sókè ṣàánú fún mi porúkọ jésù ó yá porúkọ jésù dáadáa bẹ́ẹ̀ kí àánú ọlọ́run máa bọ̀ ní ọ̀nà rẹ gbogbo olúwa ṣàánú àánú ọlọ́run máa bọ̀ ní ọ̀nà wa lónìí olúwa ṣàánú lórúkọ jésù gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa má tòrò ṣẹ má ro tẹ ẹ̀ṣẹ̀ ràn mí àánú rẹ ni kò ṣe tẹ̀jẹ̀ rẹ ni kò rò kó dá mi láre bàbá that Lord should look at his, his own blood that He shed for your life tẹ̀jẹ̀ rẹ ni kò rò kó dá yé mi láre tẹ̀jẹ̀ rẹ ni kò rò kó torí mi ṣe tẹ̀jẹ́ ní kó rò kó náwó mi ó kè fún rere ẹ pọ orúkọ Jésù mi tẹ wà ọlọ́run ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ ní kó rò sẹ́ ro tẹ̀jẹ̀ rẹ gbà mí lọ́wọ́ ìyà ro tẹ̀jẹ̀ gbà mí lọ́wọ́ ẹkún ask Lord to have mercy upon your life that the mercy of God to reign olúwa ro ti ẹ̀jẹ̀ rẹ kí tèmi ṣe é ṣe fún mi o kí n má bàa wà lásán kí n má bàa gbàdúrà lásán olúwa ṣàánú fún mi. olúwa ṣàánú fún mi ask God for his mercy ṣàánú fún mi dá sí ọ̀rọ̀ ayé mi wọn lọ́n gbàdúrà kó sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó ṣàánú fún fún ayé àwọn èèyàn yìí ayé àwọn èèyàn yìí kó ràánú gbà yìí kó ràánú God for his mercy olúwa ṣàánú lórí mi ní ọdún yìí ní orúkọ jésù ask the Lord to have mercy kí oore kó bọ́ sí ọ kí oore olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi ànípò orúkọ jésù dára àánú ọlọ́run máa bọ̀ àánú ọlọ́run máa bọ̀ àánú ọlọ́run máa bọ̀ lórí mi lónìí ask the lord to have mercy upon your life àánú ọlọ́run kó sọ̀kalẹ̀ wá àánú ọlọ́run kó sọ̀kalẹ̀ wá gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa psalm thirty five he say plead my cause o god o lord without strives with me. Fight against them that fight with me. Bá àwọn tí ń bá mi jà, Olúwa bá wọn jà. Ó ní gbógun ti àwọn tí ń gbógun tì mí. Ẹ porúkọ Jésù. Because you have made God to be your shield and your place of buckler, the place of refuge. Say, help me, O God. Olúwa dìde fún ìgbèjà mi. Arise Let God plead your cause today. Olúwa dìde fún ìgbèjà mi sẹ́ lọ́wọ́ àwọn abínú ẹni láì nídìí kékeré ló fi ń bínú torí orin náà ni kéjà fi ń bínú ẹ̀ torí ó rẹ́rìn jù. Why you eh, eh why you getting mad? Because uh, it's just uh, I don't I don't know. Kí ni ìdí eh, eh, mi kàn máa inú inú ẹ̀kọ́ inú ẹ̀kọ́ máa ń bí mi. <laughs> Inú ẹ̀ ń bí ọ inú ẹ̀ ń bínú rẹ̀ láì nídìí àwọn tó ń bínú ayé rẹ láì dìde without any cause olúwa dìde gbèjà mi ẹ sọ fún ọlọ́run ọlọ́run dìde porúkọ jésù porúkọ jésù sẹ́ ó yá ó yá ó yá ó yá sọ fún ọlọ́run porúkọ jésù gbàdúrà sẹ́ olúwa dìde gbọ́ àdúrà dìde ọlọ́run mi dìde o dìde ẹlẹ́dàá mi dìde o bàbá dìde ìjà bàbá dìde ọlọ́run mi ni tell him to arise. ìyá bàbá mi o ogun eléyìí ó jù mí lọ ìjà yìí pọ̀ jù wọ́n fọwọ́sowọ́pọ̀ ní bàbá. can still hear me? I see something is hanging. Oh, can you still hear me? I can see it's ah, okay. I can see it's hanging, hanging in there. <laughs> Praise the Lord. Okay, what's going on? Can you still hear me? everyone? Can you still hear me? network? I can see. Why is the hanging? Hallelujah. But you can hear me right? I mean, those I believe those on shouts of blessing on the radio can hear me. But I did YouTube and Facebook. I that's the issue. I believe you can hear me now. Can you hear me now? I, or maybe it's the network generally. Okay. Those on YouTube and Facebook, I believe. Ẹ porúkọ Jésù call the name of Jesus Christ. Olúwa the day be manager. The day called be manager in 2021. Ayé mi ò gbọdọ̀ tó mọ̀fọ̀ ìyà ìranko kò lórí ayé mi ẹ̀gàn ìranko kò lórí mi ẹ̀gàn àìlọ́kọ ẹ̀gàn àìlọ́mọ yóò dópin lónìí ẹ̀gàn aláṣeyọrí ẹ̀gàn àníbùkún ẹ̀gàn lóhun ògo ẹ̀gàn lóhun rẹ tọ́ka sí ẹ jẹ́ kí ẹ̀gàn ayé mi parẹ́ olúwa dìde gbèmí níjà mẹ́kọ̀ọ́ dìde kó mẹ́kọ̀ọ́ porúkọ jésù dáadáa mẹ́kọ̀ọ́ ọlọ́run kó dìde fún ayé rẹ ni ẹ̀gàn ìníṣẹ́ yẹn kó kó o ẹ̀gàn àrọ́mọbí yẹn lórúkọ Jésù kó fi ayé rẹ lẹ̀ ẹ pe orúkọ Jésù ẹ̀gàn àní àṣeyọrí oréré ẹ pe orúkọ Jésù kó ònú ayé mi lónìí ẹ̀gàn lówó lọ́wọ́ ẹ̀gàn gbèsè màgbà kan sí kan ó yá kó ònú ayé mi kàlímà alimakusa tẹ́lìbò kò sètè kàlímàkú làbàkúsa tẹ́lìbò kò sètè rà làpẹ̀ndọ́sọ̀tọ̀ ẹ pe orúkọ Jésù ẹ̀gàn àìníṣẹ́ lọ́wọ́ kò lórí ayé mi ó yá yá yá yá gbogbo agbá tó dé ìṣìlẹ ògo làlímà àṣàtẹ gbogbo agbá tó dé ìṣìlẹ ayé mi orúkọ Jésù dáadáa dùà dùà lórúkọ Jésù Kristi Olúwa I look at your um, what am I to say please communicate with me uh, don't only say no no volume because what you say is what I see I don't know someone is saying no volume is it volume now type type type it ohun tẹ́ ẹ̀ ń sọ ẹ̀ hallelujah and just let me know because I don't know except you type and I see it somebody say no volume is it no volume ẹ gbọ́ mi no audio is it no audio it's okay what about you Facebook is it okay now Facebook okay hallelujah okay ẹ pé orúkọ jésù olúwa mú ẹ̀gàn ah network again what's going on olúwa mú ẹ̀gàn ayé mi kúrò gbogbo agbára tó yẹ ibi tó ti dídẹ gbogbo ẹ̀gàn ẹ̀rọ ọmọ bí láyé ẹ̀gàn ẹ̀rọ kọ́ oh i can see the network what's going on what's going on <sighs> you, you can switch you uh, <laughs> switch over to hours of blessing délé ìlú bá nínú òun dùn if facebook say he is happy uh, switch the uh, switch the radio line, switch to the phone line, please, until I work on this one. You can switch to the phone line if you can still hear me. Switch the phone line, switch to the Facebook, switch to the uh, switch to the uh, app, switch to the the radio line. You can switch over until I work on this one. Whether I have to stop it, I don't know why. It's acting funny. Hallelujah. ẹ̀gà ìlọ́mọ jókòó lórí ayé mi ẹ̀gà ìníṣẹ́ fi ayé mi sílẹ̀ ẹ̀gà ìní olùrànlọ́wọ́ kò lórí iṣẹ́ mi ẹ pe orúkọ Jésù kí ẹ̀gà ayé ẹni parẹ́ lónìí o bẹ́ẹ̀ pe orúkọ Jésù dáadáa Olúwa jẹ́ kí mi parẹ́ jẹ́ kí mi gbogbo tí ayé ti dé sí ní ayé mi kàyé yàrá òun. that, that, that, let my shame come to an end. ẹ pe orúkọ Jésù Olúwa fi òpin sí ẹ̀gàn ayé mi ẹ pe orúkọ Jésù dáadáa Olúwa fi òpin sí ẹ̀gàn ayé mi put an end to my failure o God ẹ pe orúkọ Jésù Olúwa fi òpin sí ìyà ayé mi ẹ pe orúkọ Jésù gbogbo tí ojú ti ń ti ayé mi lónìí Olúwa mú ògo jáde ask for God's glory. Let the glory of El Shaddai manifest in your life. Kí ògo Ọlọ́run tàn. Kí ògo Ọlọ́run tàn. Kí ògo Olódùmarè tàn. Let the glory of God manifest. Ẹ kí ògo Ọlọ́run tàn. Ẹ pe orúkọ Jésù. Ògo ẹni tó pà ní pàtàgbára tàn lórí iṣẹ́ mi lónìí. Mọ́lá ńlá ni kó o pe Jésù dáadáa. Kí ògo Ọlọ́run yẹn kó tàn o. That the glory of El Shaddai. Ògo ẹni tó ní ọ kó di mímọ̀ sẹ́ẹ́. ògùn ẹni tó ní ayé rẹ ògùn ẹni tó ní ayé ọmọ rẹ kó di mímọ̀ let the glory of the Lord shine ògùn ọlọ́run bú jáde wáyìí ògùn olódùmarè farahàn lórí ọ̀nà àmì gbogbo ẹ pé orúkọ Jésù ọwọ́ ogun kókò ọwọ́ ọjà kókò ọwọ́ ogun kókò ẹ pé orúkọ Jésù dáadáa ó kí ọwọ́ ogun kókò ó kí ọwọ́ ìjà kókò let the hand of battle live your life alone ọwọ́ ogun kò lórí ayé mi gbogbo tí èṣù tí gbogbo ọwọ́ kọ́wọ́ ọwọ́ adójú ti ayé ẹni ọwọ́ ajé ògbógbé ọwọ́ agbógo sálọ ẹ pe orúkọ Jésù ọwọ́ náà kú ònú ayé mi gbúà dùà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹ pe orúkọ Jésù ìwọ ìrànlọ́wọ́ ńlá fún ayé mi Olúwa gbè mí níjà ìwọ ìrànlọ́wọ́ á fún ayé ọmọ mi Olúwa gbè mí níjà. okay the facebook the facebook is not working so what i'm going to do and eh, i will turn this one off no i can't okay let me do it okay uh, i think it can still work okay i would okay okay i will do that quickly okay the facebook is not picking up okay but it's going to pick up just give me a few minutes ìrànlọ́wọ́ dìde fún ayé mi lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ kò béèrè fún ìrànlọ́wọ́ ìrànwọ́ ńlá níbi àyè ńlá dìde fún ayé mi ẹ pe orúkọ jésù ìrànlọ́wọ́ ńlá níbi àyè ńlá fún ayé ọmọ mi ìrànlọ́wọ́ ńlá níbi àyè ńlá dìde fún ilé mi mẹ́kò porúkọ Jésù dáadáa ìrànlọ́wọ́ ńlá níbi àyè ńlá fún ni ìwọ ìrànlọ́wọ́ ńlá níbi àyè ayé àwọn ọmọ mi gbogbo mẹ́kò porúkọ Jésù ìwọ ìrànlọ́wọ́ ńlá níbi let the help ìkàpàsọ́tò líparabàdé kó dìde fún ayé ẹ nínú ọdún yìí ẹ pé orúkọ Jésù ìwọ ọ̀ràn lọ́wọ́ níbi àyè ńlá orúkọ Jésù ó yá ó yá dìde fún ayé mi ìwọ ìrànlọ́wọ́ ńlá níbi àyè ńlá dìde fún ayé àwọn ọmọ mi gbogbo wọn náà ńlá ni kò gbàdúrà ó dàn kí ìrànlọ́wọ́ yẹn kó dìde o ní orúkọ Jésù ó dàn kí ìrànlọ́wọ́ yẹn kó wá ní ọdún yìí ẹ pé orúkọ Jésù dáadáa ó dàn kí ìrànlọ́wọ́ yẹn kó wá ní ọdún yìí nínú oṣù yìí ìwọ ìrànlọ́wọ́ dìde fún mi ní orúkọ Jésù let that be help for my life olúwa gbé ìrànlọ́wọ́ ńlá dìde fún mi olúwa gbé ìrànlọ́wọ́ ńlá dìde fún mi you need that help níbi tó ti ń fẹ́ that place that you need it kí ẹ̀gá ayé mi that my reproach disappear kí ẹ̀gá ayé mi kó parẹ́ kí ogun ìran kó dogun ìgbàgbé ẹ pe orúkọ Jésù màmá ìrànlọ́wọ́ ńlá níbi àyè ńlá dìde fún ayé mi ẹ pe orúkọ Jésù ìwọ ìrànlọ́wọ́ ńlá níbi àyè ńlá fún ayé ọmọ mi ìwọ ìrànlọ́wọ́ ìkàpàṣà tàtà ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ níbi àyè ńlá help from a great place anayamakusha tẹlẹbọ ẹ orúkọ Jésù ìwọ ńlá níbi ńlá dé fún ìrìn àjò sẹ orúkọ Jésù ó dà kí kò lè dé fún ọ Jésù ó yá ó yá ó yá ẹ pọ orúkọ jésù sẹ ìrànlọ́wọ́ ńlá níbi ààyè ńlá dé fún ayé ọmọ mi lónìí let the help rise for you in the name of jesus help for greatness help for fulfilment help for open doors ní orúkọ jésù ìrànlọ́wọ́ ńlá dìde fún ayé mi twenty twenty one orúkọ jésù ẹ jẹ́ ká béèrè fún ìrànlọ́wọ́ ńlá níbi ààyè ńlá ní orúkọ jésù dìde fún ayé mi lónìí ní orúkọ Jésù gbọ́ àdúà ní orúkọ Jésù Kristi olúwa wa a ah, ẹnìkan gbàdúà sọ fún Ọlọ́run gbogbo ògo tí ayé bò mọ́lẹ̀ olúwa wú jáde ẹni tó gu ẹ̀ wọ́n rì mọ́lẹ̀ ó wá kó bó ṣe máa ṣáàyàn o ẹ pé Jésù bí tẹ wà gbogbo ògo ayé ọmọ mi tí ayé rì mọ́lẹ̀ àti kékeré náà ti rí ògo Jésù so ọ̀tá ń gbà mí o máa ń rí ògo yàn àti kékeré ni wọ́n ti rí ògo Jésù gbà ah, ẹni máa tàn ẹni máa ga o bẹ́ẹ̀ ni ọ̀tá ti ṣetán láti bà tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀tá ṣetán láti wo mọ́lẹ̀ ẹ pé orúkọ Jésù mi tẹ wá sẹ́ ìrànwọ́ ńlá níbi àyè ńlá ní gbogbo ògo gbogbo ògo tí wọ́n rí tayé bò mọ́lẹ̀ olúwa wú ògo mi jáde olúwa wú ògo ayé mi jáde ògo tí ń fi lọ́kọ láyé ògo tí fi rọmọ bí ògo tí fi rírìwé ìgbélu gbà ẹ pe orúkọ Jésù olúwa wú ògo ayé mi jáde ibi tí ayé rì mọ́ ẹ pe Jésù dáadáa olúwa wú ògo mi jáde níbi tí ayé gbé sí wọn lọ lanu kó gbàdúrà sẹ ẹni tó pọ̀ nípa àti agbára wú ògo ayé mi jáde wú ògo ọmọ mi jáde fún gbogbo ògo tí ayé pò mọ́lẹ̀ jáde wá.

ó yá ó yá sọ fún ọlọ́run ó yá sọ fún jésù sọ fún jésù ẹ jẹ́ rógò mi lò ẹ pe orúkọ jésù ó yá sọ fún ọlọ́run olúwa jẹ́ kí rógò mi lò ní twenty twenty one ògo mi tó gbé mi lọ síbi ńlá ògo mi tó mi ṣọ̀wọ́n ọ̀tún láyé that your glory that your glory ẹ jẹ́ rógò mi lò àjọgbò gbé bàǹbà wí lónìí gbúà dùà lórúkọ jésù kristi olúwa wa olúgbà oh, the Facebook, I think the Facebook is working. Olúwa gbọ́nara gbọ́nara o gbọ́nara fáyé mi kí n lè ṣeré óyá óyá Olúwa gbọ́nara gbọ́nara o gbọ́nara fáyé mi kí n lè ṣeré ayérayé gbọ́nara gbọ́nara o bọ́ náírà báyé mi kí n lè ṣe óyá óyá olúwa gbọ́ náírà gbọ́ náírà ó gbọ́ náírà báyé mi kí n ṣe rere ọ̀nà tí ọ̀tá ò lè yí lọ́wọ́. wá gbọnara èyí a ayé ò lè dí lọ́wọ́ nú ayé mi Lord make that way that enemy cannot block that enemy cannot hinder mo fẹ́ ṣe rere ó dá kéèyàn ṣe rere ìyà ò o ah ìyà ò i'm telling you suffering no good ayé ayé yẹ̀yẹ̀ àwọn tí ò tiẹ̀ tó lé wa á sọ̀rọ̀ olùwádàá bẹ́ẹ̀ ń gbẹ́ tí ò má mọ kankan ló mọ̀ kó mọ kankan ṣe bẹ́ẹ̀ ni kò dáa it's not good to suffer ó yá gbọ̀nà rẹ mo fẹ́ ṣe rere mo fẹ́ ṣe gbogbo ipá tó fẹ́ sọ mí di aláìmọ́ṣe ènìyàn olúwa bà ipá náà jẹ́ olúwa gbọ̀nà lánàá ọdún yìí fún ayé mi mo fẹ́ ṣe rere i want to prosper nínú rẹ mo fẹ́ ṣe rere mẹ́kà àwọn ọmọ mi ṣe rere olúwa gba ọ̀nà àrà fún èmi yìí make a way out in a miraculous way ọ̀nà àrà ńlá síbi gíga mi bá ti ń dí mi lọ́nà ajínigbé ti ń dó sójú ọ̀nà mi bá mi palẹ̀ rẹ̀ mọ́ bí orúkọ Jésù bí tó wà kí ẹni máa ń ṣúẹ́lì kó gbọ́ ọ̀nà rà fún ayé rẹ lónìí mo fẹ́ ṣe rere I want to prosper twenty twenty one ó yẹ kó san mí ni ẹ fàyè gbà mí nínú ẹ ẹ fàyè ohun rere gbà mí twenty twenty one olúwa o ẹ pe orúkọ Jésù ọlọ́run fẹ́ ṣe rere nínú ọdún yìí I want to prosper. I want to move forward. I want to go higher. I want great things to happen. Sọ for long while I Jésù dáadáa Olúwa mo fẹ́ ṣe rere lórí ìdáwọ́lé mi gbogbo. No things I lay my hands to do. In every desires of my heart, in everything that I'm praying before you, God, let me prosper in it. Mo fẹ́ more rere. Mo fẹ́ more rere. Mo Mo mo fẹ́ ṣe rere mo fẹ́ ṣe rere ah thank you my daddy mo fẹ́ ṣe rere mo fẹ́ ṣe rere thank you holy spirit mo fẹ́ ṣe rere gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa mi rí bẹ́ẹ̀ nìkan mu mílíkì àárọ̀ rí <laughs> is anyone drinking milk ẹ eh, eh, má ti jù ẹ kò sí ara mu mílíkì rẹ pápápá it's okay mílíkì <laughs> you are drinking milk hallelujah. ohun tí mò ń wò yìí oúnjẹ oúnjẹ ọmọ wọn ní gbà lẹ́nu ẹ̀ màmá ló máa ń fún ọmọ ní milk ṣùgbọ́n àkókò gbà mí ọmọ náà wá fún màmá mi ìdẹ̀rù pẹ́ nìkan mú wá sì mú milk pastor i'm drinking my milk kò sí kọ́tẹ́ ṣe it's okay hallelujah ẹ porúkọ jésù oúnjẹ ọmọ ni o. wọn ní gbà lẹ́nu rẹ àmín sàmì dáadáa oúnjẹ ọmọ wọn ní gbà lẹ́nu rẹ oúnjẹ ọmọ kò ní kú lẹ́nu rẹ kò ní kàn say amen àkókò tó yẹ kó jẹ that you should eat the fruit of your labour àkókò tó yẹ kó jẹ kò ní kàn ohun tó yẹ kó mu tó yẹ kó mú nú ayé ọmọ kínú ẹ lè dùn kọ́kàn lè balẹ̀ ọ̀tá ò ní yí dànù oúnjẹ ọmọ mò ń gbàdúrà fún ọ ni o ẹnìkan mò ń gbà and I'm praying for someone mílìkì yẹn tó ń mu yẹn ayé ò ní gbà lẹ́nu rẹ̀ gbogbo àwọn tó rò pé àwọn fẹ́ já mílìkì ẹ gbà káwọn fi ẹ̀ṣẹ̀ sí kán fi ọ́ ṣe yẹ̀yẹ́ ogun ọ̀run kó dójú tì wọ́n let God shame them oúnjẹ ọmọ yẹn kò ní bàjẹ́ ẹni tó bá rò tó pinnu rẹ̀ ní orúkọ Jésù kọlọ́run kó dojú tì í aláṣìírí ayé rẹ ò ní kú oh, thank you ayé ti ń bò ọ ń lò fún ọ kò ní kú mọ́ lọ́wọ́ jesu dáadáa aláṣìírí ayé rẹ lórúkọ Jésù kò ní kú mọ́ ọ lọ́wọ́ àìlèmà kú làbà wàá jẹ́ kalẹ̀ wàá ọmọ rẹ ò ní sọnù ọmọ rẹ ò ọmọ rẹ ò ní sọnù ọmọ rẹ ò ní sọnù ọmọ rẹ ò ní sọnù will protect all your children àbódájú lórí ayé wọn àbódájú lórí ọmọ o àbódájú lórí ọmọ o lórí ọmọ o lórí ọmọ o o yẹn ni ma ali ma kó ṣàtẹ́lì mọ́ kàlìmàkàlìmà kó ní orúkọ Jésù àbò dájú lórí ọmọ gbogbo abiyamọ tí wà nù àdúrà yìí every mother in this place whether you are grand one or whether you are great grand one wo tó jọ abiyamọ wíwá papa papa papa grandpapa papa, whatever thing that you are popping up lórúkọ Jésù ìyanu kò ṣẹlẹ̀ ní ayé yìí lórúkọ Jésù agbára jíǹde lórúkọ Jésù kó fi ẹ̀jẹ̀ ráyé yín padà ẹ̀ ní sunkún lórí ọmọ mo ṣáà rí ìkejì second one second one second one ọkùnrin kan ní mò ń wù yàm sí mi man second one ó fẹ́ dúdú díẹ̀ báyìí ó fẹ́ ní irun díẹ̀ lórí díẹ̀ ẹni tí mo wo yóò fẹ́ ní irun díẹ̀ kò ń ṣe bí èmi táì pé bọ́lẹ́dì ni ẹni nínú lórí ìmọ̀ ẹ̀ ṣe díẹ̀ báyìí second ni ọkùnrin ni irun wà lórí ẹ̀ díẹ̀ báyìí ó dúdú ó fẹ́ dúdú díẹ̀ báyìí lórúkọ Jésù ààbò dájú lórí ọmọ yín gbogbo ọmọ kọ́ ta ààbò dájú ẹ ò lórúkọ ààbò dájú gbogbo tó pọ̀ lẹ́kùn ọdún yìí ọ̀run yìí dànù ẹ ṣàmì dáadáa gbogbo tó whatever thing that will make you to cry in this year heaven remove it out of way out of your way gbogbo ohun tí ó pa ẹ́ lọ́kún pátápátá ní ọdún yìí ní gbogbo ọ̀nà lẹ́nu iṣẹ́ with everything that will make you to cry gbogbo ohun tí ó jẹ́ kó o sunkún ní ọdún yìí ọ̀run yí dànù ọ̀run bàjẹ́ agbára jíǹde sọ́dí asán ọ̀run sọ́dí òfo gbogbo ohun tí ó jẹ́ kó o sunkún gbogbo ohun tí ó jẹ́ kó o banújẹ́ ní orúkọ Jésù Olúwa sọ́dòfo ah, ojú rẹ ò ní rí bíi ojú rẹ kò ní rí ibi yìí àwọn èèyàn tó bá rò kàn ọ́ kàn tẹ́rí gbé ojú rẹ you will not see evil you will not hear evil o ò ní rí bi ojú rẹ ò ní etí rẹ ò ní gbọ́ ojú rẹ ò ní rí ibi ojú rẹ ò ní rí bi ah, aláàánú rẹ ò ní sọnù mọ́ ọ lọ́wọ́ wàá jẹ oúnjẹ ìpẹ́ wàá jẹ oúnjẹ ìpẹ́ ayé ò ní yí dànù ayé ò ní yí dànù kálímà sáìdà ayé ò ní yí thank you my father in jesus name we pray gbogbo èèyàn tí ayé yí mórí ẹni ẹni wọ́n fi wí ẹni wọ́n fi wé èèyàn ẹni ẹni mat rapping on on mat ẹni wọ́n fi wé èèyàn ah, lórúkọ jésù ibi yí dànù amen oh thank you my daddy ibi lórí ayé yẹn ó yí dànù àmín o màkàlì màsáìdà ibi lórí bàbá ẹni mo ní ẹni ẹni wọ́n fi yí èèyàn hmm. lórúkọ Jésù ọ̀run yí dànù àmín o màkàlì màkàlìà kàlímà kùsàtẹ́lì o kàfàlímà kàtàdìyà ní orúkọ Jésù ọ̀run yí dànù àmín oore ọ̀fẹ́ dájú ìgbàlà ìgbàlà ọkàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín ẹ pé orúkọ jésù jésù mo wò ọ́ lord i look unto you jẹ́ ká ayé mi yè let my life live o jésù mo wò ọ́ jesus i look unto you jẹ́ kí ọmọ mi yè jẹ́ kí ọmọ mi yè jẹ́ kí ilé mi yè jẹ́ kí ayé àwọn ọmọ mi yè olúwa kémi náà yé Jesus I look unto you áńgẹ́lì ewé o jẹ́ kọ́mọ mi dàgbà áńgẹ́lì ewé o jẹ́ kọ́mọ mi dàgbà jẹ́ kọ́mọ mi dàgbà kó wá ṣiṣẹ́ fòlùwà bàbá áńgẹ́lì ewé o jẹ́ kọ́mọ mi dàgbà o áńgẹ́lì ewé o oh yeah. tó ń béèrè fún fún ọ ọ̀run yí dànù ọmọ rẹ ò ní kú wájú ẹ you will not bury any child gbogbo ilé tó ń gbàdúrà fún ayé gbogbo ilé tó ń wo fún ìfọwọ́kàn lórí wọn pé ọlọ́run bá mi fọwọ́kàn eléyìí bá ń dáwọ́lé eléyìí ọ̀run kó dáwọ́lé àmẹ́ òwe tí ìrètí tó ti ń wo ìrètí fún ọlọ́run that you are looking for God for help in their life orí ọ̀fẹ́ kó dájú màkálì màkálì màkásàtà kèlìmùkó sètìlìmùkó tàyà ní orúkọ jésù lórí gbogbo ọmọ gbogbo lórúkọ jésù orí ọ̀fẹ́ kó pọ̀ àmẹ́ àbò dájú lórí ọmọ o ò ní sọkún eléyìí tó bí yẹn sátani ò ní gbà mọ́ ọ lọ́wọ́ ìmọ́lẹ̀ rẹ ò ní kú your light will not die ah makari makatata kèsè tèlèmùkòsà gbogbo àwọn tó bá wù ọ pé náà kí làwọn lè ṣe fún ọ tó lè dùn ẹ láwọn fẹ́ àwọn yọ sí ẹ lórí ọmọ olúwa kó kọlù wọn á àmín gbogbo èèyàn tó bá wò pé kí làwọn lè ṣe fún ẹ pé wọ́n wò títí kan lè ṣe fún ayé rẹ ẹ jẹ́ ká fọmọ bá jà lórúkọ Jésù ọ̀run kó bá àwọn jà bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa ẹ pé orúkọ Jésù Ọlọ́run mo bá ìrànlọ́wọ́ I'm here for your help jẹ́ kí ayé mi rí ìrànlọ́wọ́ gbà let my life receive the help of you God Olúwa mo bá àánú wá ni I'm here for your mercy ayé mi jó rí àánú gbà olúwa mo wá fún wọn wá fún ìgbèjà ni i want you to back me up i want you to fight for me olúwa gbè mí níjà olúwa máa fún ògo ayé mi ní o i'm here for the glory of my life ẹ jẹ́ gbé ògo mi lé mi lọ́wọ́ twenty twenty one ó dẹ kó yàtọ̀ fún mi kí n mọdún ìṣirere kí n mọdún ìfọdún ìṣelógo kí n mọdún ìfọdún ìrànlọ́wọ́ kí n mọdún ìfọdún ìgbèníjà ẹ pe orúkọ jésù. that you must know this year for great things. You must know this year for fulfillment, for the blessing of overflow and the joy of the Lord. ẹ jẹ́ kí n mọ ọdún ìṣirè ọdún ni kàlímà kú sàtẹ́lì mò kó sàtẹ́ ní orúkọ Jésù ó yẹ mọdún ìfọdún rẹ kó jẹ́ ọdún rẹ kó jẹ́ ọdún rẹ ò ní banújẹ́ nú ẹ̀ ò ní sọkún nú ẹ̀ ayọ̀ ní tiẹ̀ ó ayọ̀ ní tiẹ̀ ayọ̀ ní tiẹ̀. ayọ̀ ní tiẹ̀ ayọ̀ ní tiẹ̀ ayọ̀ ní tiẹ̀ ayọ̀ ní tiẹ̀ ní o joy is your portion bẹ́ẹ̀ ni orin yẹn sọ pé ayọ̀ ayọ̀ ní tèmi. mi mọ mi mọ ló pàdé tó wà yá tẹ́lẹ̀ mi mọ nǹkan tó lóò ṣe mọ́ mi mọ tó wà ní àdó mi mọ mo rò pé you are someone before bẹ́ẹ̀ pé òun ṣe kàkà yá tẹ́lẹ̀ àdó náà mo rò pé ẹgbẹ́ kan ní àdó náà Ọlọ́run mi lè tẹ̀ ń ṣe hallelujah ṣùgbọ́n mo rò pé o ò sí ń bẹ̀ mọ́ àwọn tẹjọ́ wà ń bẹ̀ yẹn wá ń bínú. I don't know my my mà pàdé mo ṣàrí pé àwọn oh, you are you are among them before èmi ò mọ irú nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sọ pé ò ṣe mọ́ and those people are getting mad wọ́n ń bínú èmi ò mọ dé wọ́n ń ṣe tẹ́lẹ̀ so wọ́n pé you are part of them before and ó sọ pé ò ṣe mọ́ and you are you you you you remove yourself from it àwọn àwọn tó ti wá kúrò ní àwọn yẹn wá ń bínú wọ́n ń bínú wọ́n ń bínú àwọn ibi tó ti sọ pé ibi tó sọ pé òṣè mọ́ yẹn they are now getting mad wọ́n ń bínú wọ́n ń bínú wọ́n ń bínú wọ́n ń bínú wọ́n sì ń pèrò wọ́n ń bínú wọ́n ń pèrò wọ́n ń bínú wọ́n ń pèrò wọ́n ń bínú wọ́n ń pèrò wọ́n ń béèrè fún yẹ̀yẹ́ àtẹ̀gàn wọ́n ń béèrè fún yẹ̀yẹ́ they are asking for reproach and shame wọ́n ń béèrè they want to laugh they, they, they want to laugh over you wọ́n sì ń béèrè fún ìjọrí ìtìjú ẹ̀gàn wọ́n béèrè fún yẹ̀yẹ́ àti ẹ̀gàn your reproach ṣùgbọ́n torí pé orí ọ̀fẹ́ ọlọ́run mo béèrè fún ayé yín lónìí ask for the grace of God kí àánú kó dájú kí ìpinnu àwọn apèpàdé lórí ayé ẹni those that called meeting kí ìpinnu àwọn tó pè ìpàdé lórí ayé ẹni fún ìpàdé èmi wà ìpàdé eré ni some some some meeting is for blessing that how this person is gonna grow how this person is gonna move forward how this person is gonna be well with this person but some meeting in life is for downfall bí báwo ló ṣe máa ṣubú báwo làwọn ṣe lè rí mú báwo làwọn ṣe lè bá tiẹ̀ jẹ́ ìpàdé èmi wà ń bẹ̀ ìpàdé ìṣeré sì wà pé akẹ́ni ká ṣe fún báwo la ṣe máa ràn lọ́wọ́ báwo la ṣe máa gbórí ẹ̀ sókè lórúkọ Jésù gbogbo àwọn tó pè pàdé ibi nítorí tiẹ̀ those that call the meeting gbogbo àwọn tó pè pàdé ah, ah, ó ní wọn á kóra wọn jọ ó ní surely they shall gather ó ní wọn á kóra wọn jọ ó ní kò ṣe nípa tòun ó láwọn tó bá sì kóra wọn jọ wọn ó ṣubú gbogbo àwọn tó kóra ọjà tó ò fi ti Ọlọ́run ṣe lórí ayé rẹ̀ àwọn tó wo ayé rẹ pẹ̀lú tí wọ́n wo ayé rẹ pẹ̀lú àánú àwọn tó kóra wọn jọ that they not look at your life with mercy àwọn tó kóra jọ tí ò ń wáyé rẹ pẹ̀lú ayọ̀ àwọn tó kóra wọn jọ tó ń wáyé ẹ pẹ̀lú ìṣelógo gbogbo ìpàdé wọn lórí ayé rẹ lónìí lórí ọmọ rẹ lónìí gbogbo ọ̀nà tó fẹ́ gbà yọ sí ayé rẹ ọ̀run kó dójú tì wọ́n àmẹ́ o ti pẹ́ tí o ti kó o lé gbogbo ohun yẹn I hear that voice o ti pẹ́ tí mo ti kó o lé ẹ lórúkọ Jésù mòólì màkálì màkúsà tẹ́lì mòkó sàtẹ́lì à kàlì màkúsè tẹ́lì mòkó ṣe tẹ́lì mòkàdà kò lè mọ òkè pé rẹpẹtẹtẹ gbogbo ẹni tó ní pé wàá fẹ́ gan padà wá ni ní orúkọ Jésù ọ̀run kó dojú tì wọ́n àmín say that amen gbogbo àwọn tó ní pé ẹ̀gàn wàá fi padà wá Naomi Naomi Ọlọ́run ṣàánú fún kẹ́yìn ni ẹ̀gàn ló fi padà lọ sí Ísírẹ́lì o ó sọ fún Rúùtù ó ní padà sílé I have nothing to offer aṣọ bọ́ sọnù. So no yẹ̀yẹ́ dé ó wọ̀lú pẹ̀lú òfo ohun tó kó lọ kò rí nǹkan kan mú bọ̀ ìrìn àjò ayé sọ ìrìn àjò dásán fún ní orúkọ Jésù your journey every day to your place of do you know every day we journey you about to go to work now ẹ ti ń múra láti lọ bí iṣẹ́ nìsín ẹ ti ń múra pápápá you are dressing up iṣẹ́ yá jamọ́jamọ́ lórúkọ Jésù yóò já síbi ire fún ọ lórúkọ dí ìrìn àjò ojú òní tí ò ń bẹ̀ àmín your journey to your place of business your journey to your place of work your journey ìrìn àjò that you left your country tó forílẹ̀-èdè lẹ̀ ní orúkọ Jésù òní mọ́fọ́ ń bẹ̀ àmín ojú ìrìn àjò òní tí ò àmín ọ̀tàmí ah, dáadáa lórúkọ Jésù lórí ilẹ̀ tó tẹ̀ lórílẹ̀ orílẹ̀-èdè tó wáyé that land that you tread upon mo bá ilẹ̀ orílẹ̀ yẹn sọ̀rọ̀ ikú àìtọ́jọ́ lórí ibẹ̀ lórílẹ̀ kò ní gbé ọ jẹ àmẹ́ gbogbo ibojì tí ayé gbẹ́ fún ọ pé àníṣe ibi tí wọ́n máa gbàgbé ẹ sí rèé gbogbo ibojì tí ọ̀tá gbẹ́ fún ọ lórílẹ̀‐èdè pé àníṣe orílẹ̀‐èdè yìí eh, ibẹ̀ náà ló máa gbàgbé ẹ sí ní orúkọ Jésù ọ̀run di padọ́nì àmẹ́ sàmì dáadáa mo pa láṣẹ lórúkọ Jésù gbogbo bójú kú lórílẹ̀‐èdè yẹn gbà níṣẹ́ bó o ṣe lọ ibẹ̀ lọ́ máa gbàgbé ẹ̀ sí pé o ò ní wálé gbà níṣẹ́ àti àtàyè àti gbogbo nǹkan òkò o ò ní wá ní orúkọ Jésù mo sọ gẹ́gẹ́ bí àrò àṣẹ tó fún mi àìlè màkúlà màkúsàtẹ lè mọ kọsàtẹ kèlìmà àìlè màkúsàtẹ olúwa dí ibojì yẹn àmín ikú àìtọ́jọ́ ò ní gbé ọ jẹ àmín mo bá ilẹ̀ yẹn sọ̀rọ̀ ilẹ̀ orílẹ̀-èdè yẹn gbọ́ olúwa ó di èèwọ̀ láti gbé ọjẹ́ láì ó di èèwọ̀ láti gbé ọjẹ́ láì ó di èèwọ̀ láti ẹ̀mí rẹ ní orúkọ ó di èèwọ̀ oko ami ò ní gbé oko àmín àánú dájú àmín orí ọ̀fẹ́ pọ̀ sí fún àmín mọ́tò ò ní kọlù ami àmín ò ní kọlù mọ́tò ò ní kọlu mọ́tò àmín the Lord will protect you the Lord will secure you his hand will be upon you ò ní sọkún wọ́n sì ní sunkún lórí rẹ you will not cry you will not cry and they will not cry over you ò ní sọkún wọ́n sì ní sunkún lórí tiẹ̀ náà bẹ́ẹ̀ ni ó sì rí o ọ̀rọ̀ Ọlọ́run kò tọ̀ wá ìṣẹ́gun Ọlọ́run kò bá ayé rẹ gbé ayé rẹ kò ní ẹ̀rí ayé rẹ kò lówó ògo mú ìrànlọ́wọ́ kò pọ̀ fún ọ ní gbogbo ọ̀nà ojú kò tiẹ̀ lẹ́gàn ní orúkọ Jésù whatever thing that has been your shame ó tó ti dàbí ìtìjú ní ayé rẹ pé báwo máa ṣe ṣe ta ni mo fẹ́ fọ̀rọ̀ mi lọ̀wọ́ ta ni mo tún fẹ́ sọ fún kò ṣeé sọ mọ́ kò ṣeé wí mọ́ ẹ ò ti sọ títí títí ẹ ẹ bá ti gbẹ ẹ ẹ ti di ẹ ti dé ẹ ẹ mo mọ ibi tó ọ̀rọ̀ yìí lọ kí ni ẹ ti fẹ́ sọ gbogbo tó ti dìtìjú like don't know kó alábàárò tó rí ẹnìkan sọ torí pé o bá lọ́run sọ lónìí ẹ̀gàn rẹ di ògo your shame turn to glory the favour of God come upon you the blessing of God rest upon your life àdúrà kò gbà fún ọ ẹ̀bẹ̀rẹ̀ náà àdúrà lift up your request before the Lord lift up your request before God of heaven na ẹ̀bẹ̀rẹ̀ soke níwájú olúwa sọ fún ọlọ́run ẹ̀bẹ̀ mi rè olúwa fèsì mo kọ lẹ́tà sí ọ ní Lord I write to you olúwa fèsì lórí ọmọ ni mo ti béèrè begin to tell him about your request wàá rí ìyanu tell him do you believe tell him about your request tell him ọlọ́run mo mo mo ẹ̀bẹ̀ mi rè níwájú rẹ this is my request in twenty twenty one ẹ̀yin ọ̀run help me read this loud ẹ bá mi kà sáyé kí ayé gbọ́ fún mi read it loud that I carry my baby this year read it loud that I have my husband this year read it loud for your people God olúwa ka ẹ̀bẹ̀ wọn jáde fún wọn ayé kó gbọ́ olúwa ló bá ní kọ̀kọ̀ o olúwa ló kọ sí ní orúkọ Jésù kó di mímọ̀ fún ọ ò ní wá lásán ẹ̀bẹ̀ yìí kọ́ lọ́run kó gbọ́ oh thank you my father àánú ńlá kó fọ wọn àánú ògo kó fọ wọn àánú ìrànlọ́wọ́ kó fọ wọn àánú ìṣẹ́lógo kó fọ wọn lórí ohun tó béèrè yìí ó yẹ ẹ̀rí gbà thank you my daddy look at number three kí number three tó kọ look at number three look at number three look at number five. Luke 3 and Luke 5. Luke, <laughs> Luke 3 and Luke 5. Luke number 3 and Luke number 5. Luke 3. Oh, thank you, my daddy. Eh, two, two, number one, yeah. One, number one, two, number one. One, three, five. Oh. Do you know what you put down? sọ pé olú oṣù wọn gbà do you look at it sọ nígbà say it three times Lord I thank you because I received mercy look at three look at one look at number three and look at number five look at that number ẹnìkan gbogbo ẹ̀ pàápàá look at it all look at it all do you know what you put down unchangeable God will answer you are you looking at it ṣé o mọ wàá lẹ́nu ọpẹ́ lẹ́nu orin tí mò ń sọ yẹn o á dájú láìpẹ́ yìí there shall be an answer you give testimony to it do you know that it's coming kó rí bẹ́ẹ̀ ó ti ṣeé ṣe thank you my father ẹnìkan what i'm seeing mo rí pé iná ń jó lórí pépà yẹn pépà tó wà lọ́wọ́ ẹ̀ there's a fire on that paper in your hand iná iná iná bó ṣe iná jó lórí pépà yẹn that paper is burning eh, iná ń jó pépà àdúrà ẹ gbà olúwa gbọ́ ẹ̀bẹ̀ rẹ iná yẹn ó jó pépà tó wà lọ́wọ́ ẹ yẹn iná there's a fire iná iná ń jó lórí pépà yẹn there's a fire olúwa gbọ́ àdúrà ẹ ẹbọ rẹ olúwa gbọ́. wàá lẹ́nu ọpẹ́ wàá sì lẹ́nu ìyìn yóò ṣẹlẹ̀ bó ti béèrè ọlọ́run ò sì ní kankan kúrò mẹ́ bó ṣe béèrè ní olúwa yóò ṣe é torí pé yóò fi ọlá rẹ̀ hàn fún ọ oh thank you my father bó ṣe béèrè ní olúwa yóò ṣe é torí pé olúwa yóò fi ọlá rẹ̀ hàn fún ọ bó ṣe béèrè ní olúwa yóò ṣe é. torí pé olúwa yóò fi ọlá rẹ̀ ọlá tóun the the the glory of him he will reveal as you have asked of the lord he will do it because he will reveal his glory in your life ó mà ti rí bẹ́ẹ̀ o jésù adúpẹ́ o jésù afẹ́ ọpẹ́ fún ọ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa kò sí àyè ṣùgbọ́n òun fi àyè gbà ọ́ kò sí àyè there is no more way ṣùgbọ́n òun ó fi àyè gbà ọ́ kò sí àyè there is no more chance there is no more way or there is no more chance anymore ṣùgbọ́n he is gonna give you a chance thank you he can do it thank you my father in Jesus name we pray gbé òru yẹn sókè olúwa kó yẹ òru yẹn sí ma agbá ọlọ́run wọnú òru yẹn lọ bó bá ti lò ó let it bring blessing to you favour to your life glory to your life in the name of Jesus through this oil let Jehovah God breaks every yoke nípa òróró yìí kí gbogbo èdè já pátápátá nípa òróró yìí kí ìmúláradá kó ṣẹlẹ̀ nípa òróró yìí kó gbà mí tuntun receive a new mark through this oil Let gbogbo as you apply it anytime you apply it let that be answer ìbùkún ọlọ́run kó wọnú ẹ lọ kó jẹ́ fún ọ bẹ́ẹ̀ ni ó sì rí kó lóa kó gbọ́ kó lóa kó ṣe bó ṣe sọ o let God do it kẹ́ ẹ gbogbo á sì lẹ́nu ọpẹ́ ká aráàánú gbà kó lóa kó dáhùn kíjọ rẹ̀ kó dàgbà bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name we pray amen amen amen may just put in mind that the prayer continue in the morning I what you as we are still praying today is uh, Friday and by God's grace maybe next week we gonna do prayer of agreement and also by God's grace um, I probably have man of God in our midst also let's see how it's gonna work out please invite your friends and family and also share it and I know that Lord Jehovah God will do great things for us in the name of Jesus. Ìyanu á ṣẹlẹ̀ ní ayé yín o, ẹ sì lẹ́rìí orin in Jesus' name. Thank you for being here. Thank you for being here. God bless you. Bye bye. See you in the morning. You know, it's already morning already. already. See you by six. God bless you. Bye bye. hallelujah mo dúpẹ́ ọ̀rọ̀ mi ti.